kẹsùn lọ́sàn-án tẹ bá ti jí lálẹ́ ẹ fẹ̀kọ sí àtàtà kẹsùjẹ jẹn kẹsùn lálẹ́ ohun méjì ẹ máa sùn ọ máa gbóòórùn yẹn wá fún yín ẹ máa sùn iye mi ẹ̀sùn ẹ̀sùn méjì tàbí amọ́sùn hello hello prime boy. mọ́mí ìmọ́lẹ̀. Yeah, give me two minutes mo fẹ́ play àwọn kan screen record yẹn ní temi platform àwọn supporter wọn screen record yẹn so wọ́n dẹ̀ play rubbish wọ́n manipulate nǹkan tó ń sọ. So wọ́n manipulate nǹkan tó ń sọ. so tó bá rùn wọn kọ́ sọ ẹni tó fẹ́ bá wọn gbọ́ náà ò di tì. ṣé kí n play nǹkan tó ń play nípa ẹ ṣé kí n play fún. mo mọ̀ pé wọ́n ń gbọ́ mi because wọ́n ń screen record. àwọn aláyé bàjẹ́ on screen record kí ló kan bose mélòó mélòó. in all this in all this where is Wunmi in all this are saying. I can't hear you mention. Inú mọ́tò ló wà, inú mọ́tò She was in the car in our middle that day. She sat in our middle. Even when the fight was, going on, she was in the car. Uh, oh yeah, you can continue. Even when the fight was going on. <laughs> Àwọn àgbàlagbà òpó ni ṣèbí orí nǹkan tó ń gbogbo bá ń ṣe ń screen record ẹ wọ́n ń wá bó ṣe máa ṣe mistake tó máa sọ̀rọ̀ by mistake. ṣèbí òsì kan yìí bá ń sọ àtọ̀nù ló ti wá ẹ nà so wọn wá bá ṣe máa manipulate ọ̀rọ̀ ẹ̀mí náà ti lè lò. lọ́yà wọn wá àtijọba àti ìtọ́mọ̀ àti pólísì. ọjà rẹ tún máa gbọ́ o. it's empty nothing change because that's what happen. so i don't know why people keep asking me same question maybe they are thinking maybe they are looking for something new i don't know why. now how did you then hear about Mohbad uh, what happened after then so you just drop from the car and that was it. i drop from the car the bike man bike so prime boy tẹ́nìbọ̀dì bá ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ má dá wọn lóhùn àwọn wèrè yẹn wọ́n ń wá nǹkan tán fi máa manipulate ibi tó bá fẹ́. àwọn olórí burúkú àwọn náà bímọ tiwọn wọ́n parọ́ mọ́ mọ́. mo ṣe ń gbọ́ mi wọ́n mi téèyàn bá ṣe wọ́n níyàn ti ṣe jù téèyàn bá ṣe wọ́n níyàn ṣe rárá so èmi ti ṣe wọn bá tí mo lè ṣe mi ì lè ní àwọn nǹkan máa fẹ́ di ọ̀rọ̀ mi mú bọ̀ kò sọ̀rọ̀ mi tó bá dìmú mi lọ́ dìmú wọ́n ń tanra wọn ni kò sọ̀rọ̀ tó lè fi wà against mi láyé wọn kò sí àwòrán tó lè lọ gbé jáde tó máa gbébi tí mo ti jà wá mi èmi bí mo wà yìí mi ò ń jà bí mo wà yìí torí ti bá jà ah <laughs> wàhálà èmi máa jà wọn onímọ̀ pé mo ń jà èmi máa jà dẹ́nugo no say Primeboy dey para èmi ò lè jà kí kí máa jà kí máa mi ń jà wọn jà yẹn ìjà tẹ́ pé show yẹn gan máa mọ̀ pé jà ń ṣẹlẹ̀ ní backstage tẹ́ pé show yẹn gan lọ́tí máa mọ̀. possible kò possible kí jà ṣẹlẹ̀ ní gbogbo ibẹ̀ yẹn kó má sí video evidence kò possible gbogbo nǹkan tó wà láàyè kò possible kí jà ṣẹlẹ̀. kò possible kí jà ṣẹlẹ̀ ní gbogbo ibẹ̀. àwọn aláyé bàjẹ́ ẹ kọ́ntínú láti máa screen record ẹ̀yàn máa lè yìn ẹbọ yìí ń jápọ̀ ẹbọ yìí ń jápọ̀ mọ́ ẹ tẹ bá mí tẹ mi fẹ́ gbọ́n ọ̀kan látọ̀dọ̀ wọn jáde. ṣọ́ra àwọn tó mo ti ní àti wọn. ma ẹ ká sí. ojú tí wọ́n ti fọ́ rísì tí mo ti sọ pé ojú wọn fi fọ́ kí n sọ ìgbà tí wù mí ṣé ìwọ lọ pé kó lọ ju ìkòkò dúdú. ọkọ ẹ kú ojú ìkòkò dúdú. ṣé ìwọ ló rán wù mí pé kó lọ ju ìkòkò dúdú. sínú níbi dọ́sìn dọ́sìn ìmọ́lẹ̀ ìlú. Mohbad ni orí ìpínlẹ̀ ti dàrú láti ọ̀wọ́n ṣé ìwọ ṣe bí ìwọ kọ̀ọ̀rọ̀ kí wọ́n lè má bọ ẹ̀rẹ́ mọ́mí ẹ fọ́ balẹ̀ sọ̀rọ̀ ó dà pé nẹ́tíwọ́ọ̀kì yín break ẹ fọ́ balẹ̀ sọ̀rọ̀ mọ́. ẹ̀yin àti fẹ́ẹ̀dì máa sọ̀rọ̀ ẹ̀yin òun àtúndì nọ́mbà tó wà. ilé iṣẹ́ ń bá pè é lẹ́kọ̀ọ́. ṣé ẹ gbọ́ mi báyìí ṣé ẹ ti ń gbọ́ mi báyìí ṣé ẹ gbọ́ mi báyìí ṣé ẹ gbọ́ mi báyìí. mọ́mí mo ń gbọ́ yín láì nẹ́tíwọ́ọ̀kì ní ti ó jẹ́ kó ti balance báyìí àbí can you guys see me báwọn wo mẹ́rin ṣé wọ́n ń rí mi báyìí kúmọ̀ ìpọ́n report life mi. mari mari ìdí náà. ṣé ẹ ti ń gbọ́ mi báyìí ṣé mo ti ń sọ̀rọ̀ báyìí ṣé mò ń sọ̀rọ̀ báyìí. mi gbọ́ nǹkan kan mọ́ o. ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí tèmi ẹ má wulẹ̀ blame tèmi ó ti yé yín ìdí tí tèmi ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ni wípé ó mọ̀ pé arọ lọ́kọ ẹ̀ èló náà dẹ̀ san fún tèmi ní Canada arọ ni tèmi ń tọ́jú ó ti yé yín òun ló jẹ́ kó wá nǹkan tó yẹ kó fẹ́ fi kọ́ pa Wùmí orí platform tèmi ni Wùmí lọ nígbà yẹn tí Wùmí sọ fún wa wípé ẹ má fún bọ̀bọ̀ yẹn ní relevant o torí ó lè lọ fẹ́ fọ ọkọ òun lọ́la orí tẹ́mí platform ni orí tẹ́mí platform náà dẹ̀ ni wọ́n dẹ̀ ti ka cct tó sọ wípé àdúrà who told you that prime boy killed your brother he said CY told me gbogbo wa pátápátá la dẹ̀ rí ngbà tó ń sọ fún prime boy tó ń sọ fún eh, tó ń sọ fún ọ̀rẹ́ ẹ tó ń sọ fún yẹn pé tó ń sọ fún wùmí pé ó fẹ́ wá gbé báàgì ẹ tí wùmí ń bẹ̀bẹ̀ pé please ó tún fi please sí please don't come yet ṣé tó bá jẹ́ pé wọ́n ló pa ni ṣé kò ní sọ pé kó o máa bọ̀ kán bù ẹ́ sóńbẹ̀ yẹn but due to pé wọ́n ti pa sínú ilé wọn ò fẹ́ kó o rí nǹkan tó ṣẹlẹ̀ wọn ò fẹ́ kó o mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ wọn ò fẹ́ kó ṣe ojú ẹ náà ṣe bẹ̀ẹ́ pé please ẹni tó o tún rán lọ ńkọ́ èmi ò gbọ́ nǹkan tí anybody sọ mọ́ ẹni tó o tún rán lọ ńkọ́ prime boy ìta ni wọ́n ti dá lóhùn wọn ò jẹ́ kó wọnú ilé definitely Wùmí pa Mohbad. Wunmi kpai Mohbad. Àwọn supporter dẹ̀ ń support Wunmi because they are paying them.

Can you hear me now? Ṣé ń gbọ́ mi báyìí? Ah, ẹ tún fẹ́ mọ́hùn mi, ẹ tún fẹ́ mọ́hùn mi, ah, mọ́hùn mi, ẹ tún fẹ́ mọ́hùn mi. à ń gbọ́ ẹ à ń gbọ́ boy à ń gbọ́ ẹ. mú mi ẹ ah, boy, fẹ́ mú mi. a mommy, ń gbọ́ ẹ mommy, a ah, boy, ń gbọ́ ẹ boy à ń gbọ́ ẹ. mú mi boy so good evening ma. ìwọ̀sá àdúró tọlọ́run àdúró tolúwa kò ń jogún òfu gbogbo ayé ló máa bí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. wàá dẹ̀ máa kà báyìí kò ní pé wọ́n ní ìrànlọ́wọ́ mi ló wà fún wọn ṣiṣẹ́ owó wọn ní ọwọ́ olúwa wọn tó dáhùn ìrìn àjò ayé òkè yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn so tó bá ti ń ka àwọn báíbù wọ̀nyẹn máa kà á lé wọn lórí kó dẹ̀ máa ṣàdúrà lórúkọ jésù ọlọ́run á gba gbogbo ògo délẹ̀ lórí ẹ̀ iṣẹ́ tọ́lọ́run ti bẹ̀rẹ̀ láyé ẹ̀ á parí ẹ̀ á ṣe tán láṣẹ pé ẹni lẹ́rù ọ̀ràn ẹ̀ ló máa forí ara ẹ̀ gbé everybody mọ̀ wọ́n kàn ń gbìyànjú ni wọ́n dẹ̀ máa mófo lórí ẹ̀ lórúkọ jésù ẹrù tó mọ́wọ́ tó mẹsẹ̀ wọn à ní lè rí dì máa lórí abiyamọ ọ̀run àti abiyamọ ayé wọn á parapọ̀ wọn á dìde wọn á gbè wọn níjà lórúkọ Jésù àmínà parapọ̀ wọn á dìde wọn á gbè wọn níjà lórúkọ Jésù. it is well with you. thank you ma. ẹ ṣé mọ́mí thanks for the prayer ma ẹ ṣé gan ma. Yeah. ìwọ mm, ni mo ṣe fún mọ́mú mi. Mrs. Ewa tó mi. Ẹ eh? ìwọ ìyá yẹn. Ah àwọn ọmọ tó kù àwọn ọmọ tí ó kù tí yàrá yẹn bí ó jẹ kó sá fún yàrá yẹn ni àbó mọ̀ ní torí kó má yẹ kó bóyá máa wo gbogbo yín lọ́wọ́ máa mú yín lọ nìyẹn. Hmm. She's a wicked woman. Very bad woman. She needs to come out and tell us the truth. Miss now. wọ́n mọ̀ kan tó kọ ọmọ wọn wọ́n dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wo irú obìnrin wo nìyẹn irú obìnrin wo ni irú ìyá wo nìyẹn bó ni wọ́n ti ń bọ̀ ta ló bí wọn ìdílé wo náà tẹ̀ ti jáde ná. ìyá burúkú ìyá òfò wọ́n pa ọmọ yín wọ́n pa ọmọ yín ẹ̀dẹ̀ ń wò wọn. ìyá òfò ìyá tí o ṣe fi tọrọ ọ̀yá. I don't eh, understand. Can you imagine? kí ló dé. Eh. wọ́n pa ọmọ yín ah. ẹ̀dẹ̀ mọ̀. ọmọ ológo bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ kí ẹ̀fà káṣírí káṣírí yẹn tú ẹ̀fẹ̀ ah. káṣírí yẹn tú WhatsApp kí lọmọ yẹn ah. ṣe fún wọn gangan gangan kí lọmọ yẹn ṣe fún sọmọ yẹn ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni business woman bi báwo eh. ni prime. why the phone no don so. prime prime. it's like his network is bad. Huh. Ah, people are wicked o. Boy enjoyed his life. Bad mother, bad girlfriend. Kí lẹ sọ Bad wife everywhere. Bad mother, bad wife. What happened? Bad brothers. Kí ló dé? Ọmọkúta ìtìkú ẹ̀ tí ẹ̀ ń mu ẹ̀. Kí ló ṣé ẹ̀ ń bá mà nìyí ni ṣẹ́ṣẹ́ ah, ah. tẹ́ ẹ kọ́ nìyẹn